والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب من يوت الحكمة فقد خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنكركم روى بعلا نجلو أنكروا إكياتي قفوا أسباب يجاء كل سوا السوا السوا النبي محمد صلى الله عليه وسلم توارى لنا توارى صحابة عليه àǹdẹ́lọ́ wọn bá sanu sanú àwa náà o òbí wa àtàwọn àlùfà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti ládàá ọlọ́mọsá sanú wa láyà tálùkì àmọ́ kíra tá a fi ń fi ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní ní ìdánilẹ́nu wọ̀fà àfi ìtìlẹ̀fà ẹ̀rọ àtìlẹ́yìn kíkí àdéhùn àwọn sáájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi àríwọ̀ tẹ́lẹ̀ pàápàá jùlọ àwọn àkùnfà rọ̀ṣìdìn abubakar umar usman àti ali ọlọ́wọ́ bá ń bẹ̀ sánú wa kaba dáadáa fún wọn kàbíkọ́ àti fún ọlọ́ba ọlọ́wọ́ sánú àwọn náà kó sánú àwọn náà ọlọ́ba ọ̀rọ̀ tí a ń kọ́ lọ́rùn ta fi ń ná usman bin ansan radiyallahu anhu àlàyé nípa ìjọba fi ń ná usman radiyallahu anhu gba ní kófà àti ní dọ́kítọ́rọ́ abẹ́ kàrà láàárọ̀ ni ìjọba sidna Uthman nílùú Sham ní Syria gbogbo wàhálà tí ń tẹ̀lé ń bẹ̀ ní ìsìtá wọn ṣí à ń dálẹ̀ ọlọ́mọdé wa kà á kọ́ mbẹ́ lọ́ba ọlọ́run kò wá fún wọn náà alùsùn náà ní agbára lórí wọn lọ́ba ọdún wa lówó lọ́wọ́ náà wọ́n ní Sham two hundred twenty five fi Sham nílùú Syria ní Sham kí lọ́ọ́ tẹ̀lé بلاي جاهلية أما رومان يمان لبقوا لا يقول الخطاب رضي الله عنه الإسلام سكر بقوا في أول ولاية أمير المؤمنين ما بن عثمان جمع الشام كله بمعاوية بن أبي سفيان بن حرب بن أبي بن الجراج جاء الطابل عثمان gbogbo nàìjíríà pẹ̀lú wáta bísínọ́sìpù Muawiya ọmọ àbí Sufyan ọmọ Harb ọmọ Umayya gbogbo ìlú ìlú kọ́ńtì kan lónìí pẹ̀lú àmì pàtà ọwà lẹ́bẹ̀ sínú Muawiya ni òun ni gọ́ọ̀nọ́sìpù àwọn aráàlẹ̀ wọ́n ti fi láì ti pẹ́ àwọn ti lọ́jọ́ ti pẹ́ lọ́fàá nígbà tí sẹ́ńdà Usman ti jọba bẹ́ẹ̀ ni agbára ìtúkútàwà islam kọ̀ fún yóò islam àwọn ti labi ti pẹ́ àwọn ní nǹkan àjà oríṣiríṣiríṣi lọ́kọ̀ọ̀rọ̀ romans àwọn ní wọ́n rú rẹ̀ so jẹ́sọ́n kò dáhùn mùsùlùmí nípa òsì kíta ẹ̀mí ìláyé ọgbọ̀n lọ́kọ̀tọ́ àbẹ̀rẹ̀ ọlọ́run الفكرة الثانية من ولاية عثمان كذا معاوية الكوفة nígbà tí ó di ọdún kejì tí sẹ́dínà Usman wà lórí amirship sẹ́dínà Muawiya ogun mutawara Rome tó wà láwọn ìlú tó ikú bẹ̀ rẹ́lájá òmùríyà ó dé àwọn òmùríyà àwọn ìlú ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ sáàmì وجد الحصون في بين عطاس وأنتيكية على خالها لا يقول على بوا ọba ọba odi ìlú tó wà láàrin constance àti antikia ọba alẹ́kẹ́ ìpínlẹ̀ tẹ́lẹ̀mà adúgbò antikia yẹn rí àbí àwọn tó kọ̀ ọ̀rẹ́ láìpẹ́ àti tọ́nà padà kọ̀ ọ̀rẹ́ láìpẹ́ àwọn tọ́kì ẹ̀hán kírísìlẹ̀ tí a fi dákọ̀ ọ̀rẹ́ láìpẹ́ ẹ lè pẹ̀lẹ́ pẹ̀lú àwọn oúnjẹ ó lè máa bèrè lọ́wọ́ yín ẹ lè trọ́ọ̀fì lè máa pẹ́lẹ́ bọ́ọ̀sì lè máa bọ́ọ̀sì yìí ó fi ní good answer torí ní mo tẹ́sí ní máa tọ́ ọ̀rọ̀ ọ̀gbà ọ̀gbà ọ̀gbà ọ̀gbà ní english gan kẹlẹ yóò lè gba bá wọn máa service kẹkẹ dáná pa pa hundred wọn náà pé two plus two days láéláé fún ọyún màjẹ ìfọlánsá mi àbúrò fún inánsá mi ni èbúrò tó pa amẹ́ríkà english lè british english lè ló máa yí máa lọ́wọ́ bẹ́ẹ̀ lágbára wọn ti gba eléyìí nàìjíríà ni eléyìí sàmíyà ni eléyìí kùsùlíyà ni ó di ẹ̀yìn ọmọdé bíi snow ó di wa ìbẹ̀lẹ̀ lọ́wọ́ láwọn. وضرب لهم مثلا أصحاب الرسالة إذ جاء المرسلون إذا أرسلنا إليهم اثنين أوديوا أنتوقيا أوديوا أحسن يا أثناء كتاب في التفسير يقول قال ما السيرك ما يشوف أبي تسمى به تسمى بنتي في كاروزين يسون يتبرك أبي تسمى بقى بدل ما تفعل تسمى قدوة أبي تسمى يعني جعل عند جماعة التفسير من أهل الشام والجزيرة wọ́n á kó síbẹ̀ àwọn èèyàn pọ̀ nínú àwọn ará sham àtàwọn àjẹzíra àwọn ìtàn arábìkù tàbí arábìkù pẹ̀lú ṣùgbọ́n rọ́jà fọ́nàdà sọ̀rọ̀ ifá lẹ́yìn náà wọ́n tó lè bá gbogbo sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ ifá doredo jazid ibn har al-abasi al-abasi al-abasi قال مثل معاوية ولا لا تكون كثير سيدنا معاوية سيدنا في هذه السنة أمره أمير المؤمنين أن يبلى حبيب مسلمة مسلمة الأرمية بسمية إن أمير المؤمنين أسلم العصفان أقلنا معاوية لكن لجبتي حبيب أم مسلمة الأرمية الأرمية إليها وجاء وأجبكم فأتى الليكال قال ولكلوكا بكال فأسرها أبط يوم لي بك على أهلها أو إلا أصلت ما وراء له تلبوا السلح على الجلاء من أراد وجزة لمن أقام فبرف السلح فمن على الجلاء لمن أراد ما يقول كل جلاء يقول كل وجزة لمن من أقام أجل الله يقول يقول يقول جزء إما جلاء وقبول هو ولوك إما جزاء وما وعلوا غيري كثيرة آه، فأفوس لا تنبيت لا إكراه في الدين هم تنفي أمس جزاء نعم فأعجابهم جزاء فأكام حبيب بها الشارع حبيب هو من فهو ثم بلغوا أن بالطريق أرمية قد كسب حد إلى عربه في ثمانين عرفة غير بدرون قيل بدون عرمية أما بلاستو كان قوة وفاسبو كل بإيكي تاوت سجل وفعلنا إلى عثمان بخبر إن معاوية وأنا تسمى عثمان بسائد أحد بسائد فاس إلى وليد فاس إلى وليد ابن أخبر أمير كوفة هي يمده إنه سبحانه يلسي أمير كوفة دليل لأبو أبو معاوية وأمده بسليمان بسلمان بن ربيعة فقالوا أنا قالوا سلمان وما ربيعة ثمانية يتعال كما قدمنا سلام سبحانه يتعود في أنفسهم وجمع حبيب من ماء رأيهم على التبييد في التبييد روم وسمى وسمى سعد امرأة أم عبد الله بنت يزيد الخليبة خليبية حبيب كن كل ما توقع كن ما سرى يوم سمع شرع كن كم سيكوي كم دو كلو لو لا وسمع كن لو أراد أن يكتب الأم عبد الله بنت يزيد الخليبية أو بطوي فقالت تقي أين موعدك غدا يقول في كل سبع المولي مستحيل ولا قال سراج موريان سراج عندي تو ثم باتهم ليلا ونصبهم قتل منكم قتلة عظيمة خواركم الطاوية حقهم وقا ثم أتى سراديك أول سراديك أول سراديك ودى امرته قد تبقى إليه nígbà wà lọ́sùn ìjà ọwọ́ àríkẹ́ abdullahi ìbílẹ̀ tó ìdílé ọkùnrin àti awọlé bratun arabiya lórí bá àléyà ìjáàbù sùràdì ó ní obìnrin lárúbáwá àkọ́kọ́ tọ́wọ́ lo ìjáàbù ní sàràbík ثم عاد حبيب إلى كلالي كلاكيلا بين حبيبنا في كلاكيلا ثم سار منها ونزل لينا وبقوم به أبال سكرني مربالا حتى بالطريق خلاص بين أبقى وناخلات بكتاب الوعى قالت لها صلحه أو فصله الذي كتبه له أياد بالجلم بالأمان إياد كفي كويس وعوان فائف قبائل عوان فجمع ربعي إسلام سفر السنة ni bẹ̀rẹ̀ ìjọba sínú Usman bin Affan radiyallahu anhu kò sí ìsíwọ́lá nínú ilé kò sí ìsíwọ́lá lára wọn فأجراه عليه ثم سار فلقيه صائب دائرة لقلوة بين الوقت الكبير تركوا على مكس وقال وهو من بوس فرجان غادي من فرجان فقطعوا على بلادي كل الوقت بقاي والولا ثم سار إلى إيه؟ بشات فأثر علينا بلا على الكبير حتى الفلسطيني دوكبا صحفة الإسلام لساري الفيل إز زكاة أثرها وأصلهم لي ثم صلى أهلها أولا لإبادته وانفصلوا ثم أتى إليه بالطريق بسكرجان ما بلنزل فلو على جميع بلاده ọba bá wọn ṣe sílò ló gbogbo àwọn olóòlù wọn fúráká olùsíwà láàrin àwọn ọmọ ìkọjú ìṣẹ́lẹ̀ rẹ̀ súnmọ́ sára ilá تفليس تفليس تفليس الفقهاء ما يعمل يعني كسو أو ما بعد أولى بكل الأمور وصار سلمان بن ربيع إلى أران لأن سلمان أما ربيع رسول وحبان فتعب كان صلحا أول بالكتاب والصلح على أن عمنهم على أن عمنهم نريد على دماءهم كفر بلوي الجوان أنا بني فوكا وأموالهم أتدقيا وحيتان من مدينتهم أتدقيا وجناع والليل ونفوكا وسلط عليهم جزء على رؤوس وقراج على الأرض فتوه كونديشن ذلك عليك وينكي أما ثوري جزء على رؤوس كما ثوري سيدنا دفاع ما ويره لينا أما تاك قراج كوميلك ثم أتى مدينة برزقع رأينا بطل في البزاع فأسكر على رسول وقال وسلاته هم بدوني رسول هو نار بينه وبين فرخ قاتله آلاء أياما داير ونال اليد قوة لا يعني تليل فرحة ولا اليوم بطلون في أربع جاكوان وبيسقوا قال صلوه صلحوه لين ما تتكو أو تسروه فتعى مساكيت بلاد قال ولولو كراتيس قالوا الأمان ودعا أركاد البلاشجان إلى الإسلام قال ولولو الولو والإسلام الإسلام كثيرا رفوين حبوا لكم لما بالإسلام قاتلهم وقراتهم ولا المسلم ولا كثير وزعنا بليع وكثيرين بليع ربع ولا القرآن الكريم وقرب لهم على جزية وقال ثم ثم وهم سجدية كوا وقرب لهم زكاة وأم قليل أما قليل هم عايزين سجدة هم يو زكاة كوا هم هم ثم سار إلى شمكور رسول الله فتاها وتقول شمكور نعم ثم خربت هذا اللي هو كما داورو دائما ما تقول له تلوه وقوم كل داورو ثم أمرت أمرت بمن المتوكل على الله العباسي لينا يموت ولا هذا لا تكو متوكل بالله العباسي وسميت متوكلة متوكلية فقط وقت يقول يكون يقول شيء له متوكلية وصالع جميع سكان البلاد التي هناك ورجع علينا بكواتنا نبوي غلطة وفي السوق وقسنوا لنا في السنة ثامنة وعشرون ثم تجي في تسلسة هجرة تسلسة هجرة فتح معاوية جزرة إن معاوية تسلسة jazira wọn kò gbé island ó di peninsula kan Tabriz lọ́la àmà òkè fún ìbára sàhábà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà ní sílẹ̀ ni wọ́n wà pẹ̀lú ẹ̀lú jogun yìí kí ìhìn ní wọ́n jẹ́ náà Abubakar Gifari ẹ̀kú bẹ̀rẹ̀ sí ẹ̀tàwọn yẹn ní onígbọ́pa onígbọ́pa ẹ̀rọ ìgbàkúrú kàdàrà ìgbàkúrú ìgbàlọ́wọ́ yìí nígbà tí mo sọ àná yìí pé òfin ìdá ìgbọ́rọ̀ rẹ̀ àbá yẹn ní ìtẹ́lẹ̀ bí ẹkùn ìdíkà sí ìlú ọgbà wa ẹkí lẹ́sẹ̀ fún rẹ̀ lòròdì ìlú ẹlòmí kíkìrà yẹn lòròdì àtúntò yẹn àá kí lẹ́kọ̀ọ́ oníṣẹ́ na àbúgbàrúgẹ̀ fúrárí oníkọ́tà náà tó gba gbogbo sójú káwọn yẹn ìgbà wáyé tẹ́lẹ̀ wáyé ti sẹ́mi lẹ̀ kí àkàtọ̀ ọ̀rọ̀ ẹni tí wọ́n àjọ pàìsọ̀ ẹni tí wọ́n ti kù lórí ọ̀rọ̀ pé wọ́n pẹ̀lú ìṣàkóso ti kọ́ pa ara wọn ní mẹ́lá òṣèré ìtàkùn nípa kó lẹ́nu ẹbí títí ah! lọ́pọ̀lọpọ̀ kan àwọn tó ń tún bí tàbí tàgbà kan ńláàrọ̀ ìlàrọ̀ àdẹ́gbẹ̀gbọ̀n ńláàrọ̀ ìlàrọ̀ àwọn kàtí àdẹ́gbẹ̀gbọ̀n tó yẹn lè fi kúmọ̀ nígbà tí ó kan ńláàrọ̀ ìlàrọ̀ àti àwọn tí àgbà òkú àjẹ́ ẹ̀ka àbí kìkì kálá lẹ́sìn kọ́ ìyọmọ yàyà nítorí ojú ọ̀nà pé 1997 olùmọ̀sílá àzíkẹ̀ ní Zaria olùmọ̀sí pé ẹnìkan pé wàlá ìgbà sí Yorùbá síwá anàbílínà òmù àbílínà Yorùbá kára kàdídì Muhammad lóò tó nọ́tọ̀ wọ́n wà nù Islam fi Nàìjíríà ti ṣe Adam rahimahullah wọ́n ni wọ́n ra kíra àwọn owó múlẹ̀ ẹ̀wọ́ dáadáa ni wọ́n wà mí wọ́n dáadáa kíra àti kejì mú ní ṣe Adam kò jẹ́ òkú kuma jẹlẹ kò tó kàn bí ẹlọba ti kókò kẹlẹra bí ti wà ní sílẹ̀ wọn láàárọ̀ láàárọ̀ yìí aláàbẹ oṣù tó náà wọn dáwọn tó àwọn ti sọ̀rọ̀ ìkọmọ ní ẹgbẹ́ ń bí kọmọ kankan tààrọ tó náà tẹsílẹ táwọn takò táwọn tára takò ẹgbẹ́ ọmọ ìpínlẹ̀ tẹ takò tó kọ tó di ó dàdú ẹ níwájú nǹkan ẹ níwájú nǹkan ó ti rà kó mọ sọ fún yẹ wà lórí ẹrìkẹ ẹrìkẹ lẹ́rìí fún

ìdààmú fẹ́ kó báwọn bí kàlẹ́ ní ìta yìí ó yọ̀rọ̀ pé àlùbí bí òkú ó ọmọkọ o àná ẹ̀ ní kí ní sọ mi òṣèlú ọ̀dọ́ sọ pé ìdíje ẹ̀ta àná ẹ̀ ní sọ pé ìdíje ẹ̀ta àwọn àmì ológun kan ní bíbáwá ní kàdúrò títí ní ṣèrí òwúrọ̀ àbúrò àbọ̀ àwọn obìnrin wọ́n ti sọ pé àwọn tí wọ́n ní wọ́n pé ìmọ̀ ìdíje ìdíje òkú ó kéré ẹ̀ ní gbákú ẹ̀kọ́ màálù gbàǹkà àdéhìsí bàbá ìmúwa náà ni mo àti ti àgbo ẹgbẹ́ náà wọ́n gbọ́ ní ọlọ́run tó rẹ̀ mùsùlùmí sọ̀rọ̀ lọ́kọ̀ rẹ̀ aláàkọ̀wé àpẹẹrẹ ti ti àyẹ̀gà àrùjá wọn ní sáà fún fẹ́ bàbá yẹn fẹ́ ìkọlù fún mi ẹ̀wà bàbá fẹ́ ti bàbá ọlọ́rọ̀ sí wọ́n kí mo fẹ́ lọ fún yẹn ẹ̀kẹ́ rẹ̀ ń bẹ́ níbi expert ibi yẹn kọ̀kọ́ rí ilé àwòrán ní wọ́n ti wọ́n sábà fẹ́ àtàkọ́ láti mísìlá wọ́n abẹ́ wọ́n bá fi kò bá báyìí bá ṣe àkókò kíkà ọdún ọbẹ̀ tó lè bá wọlé abúlé wa ni àfẹ́lẹ́sà tsunami tsunami tsunami àwọn ìyá dáadáa ọba mú ọjọ́ fẹ́ wọ́n ra nǹkan owó ni ọba mú ọjọ́ kúrí nà ó fẹ́ fẹ́ wọ́n ra nǹkan rẹ̀ wọ́n ti kọ́ pa ìkẹ́kẹ́ lórí kókò ní ọba àrà kankan ìjà tó àrà wọ́n fi èyí kí lọ́kọ̀ọ̀ fún yẹ́ kọ́kọ́ wọ́n kọ́ níbi tí báyìí ti gbàgbà náà níbi tí pé ó nínú gbà mú táwọn omi ó wà fáà bá àwọn arábìnrin rẹ̀ ó alájà mi nítorí nínú gbàgbà kẹlẹ́bẹ̀ẹ́ tí lẹ́kẹ̀ẹ́ tí lẹ́kẹ̀ẹ́ tí nínú bá wà nílé yìí yóò wọlé díẹ̀ díẹ̀ díẹ̀ ó lẹ́ wọlé ní ti pàṣẹ àìsíwá dáadáa báyìí tó kọ́ báyìí ẹ̀sìn pé wọ́n ti jẹ ṣáàtò bẹ́rẹ̀ bí kárí rẹ̀ mọ òun lọ́wọ́ ti ẹ̀sùn bẹ́ẹ̀ kí mọ́ bukari gbà wá bẹ́ẹ̀ kí mọ́ musu gbà wá bẹ́ẹ̀ ìṣẹ́lẹ̀ bẹ̀ عفوا من العذر كل ابو ذلك العذر بجني انا بقول انا بقول عبد بجني مستيك اورا مبرج ساري كل شيء اورا نبدا دي اورا مبرج ساري جاتي موقوفني اورا نبي جاتي مرفوني او قال عمر بن الخطاب ان الله سبحانه وتعالى سيدي ابو بكر الصديق فاضر بحاج في عبد الله بن عمرو بن عاص كده بحاج يقول له رفوا wọ́n ní àwọ́kọ̀ ní báyìí ẹ̀wù kìlọ̀ àbọ́kà ìgbàgbọ́dá bí àmì àmì rúwí ilé yóò ṣe àkọ́kọ́ lè àlékún ìjára mi lọ sàmà wọ́n jọ tí àwọn ọ̀rọ̀ àwọn tí ó dànù yóò ṣe àkọ́kọ́ lè àlékún ìjára mi lọ sàmà ayẹ ẹ̀sìnkú ọlọ́run rọ̀ kọ̀ lóyún lórí ìjà sàmà ni àkúlù kálà rasulùlá èmi sọ pé àjùbí wí pé ìṣàkóyọ kálà àbọ́kà rọ̀ ọmọ rẹ̀ sọ pé ọmọ rọ̀ wí àbọ́kà rọ̀ wí ọmọ wa bú lórí sọ́rọ̀ yẹn ní ìrújú ó ní lẹ́yìn twenty six ìfẹ́bí kú ní àbúrò ìfẹ́bí tó kú lẹ́yìn twenty six ọ̀rọ̀ tí àwọn wíìnì ìṣẹ́ wọn tí wọ́n fi jọ gbogbo tó fi wọ̀ lókè ní ṣe gbogbo adúgbẹ̀ twenty eight years ni ṣé twenty eight years ni tábì kú ìdílé ní tábì tí ìdí àlẹ́ which means eighteen years tábì tí àgbẹ̀ tábì tí láì ní àbá àbúrò ìfẹ́bí bí wọ́n lọ sí ìlú kábùsì ó lé wa owó tí a ti tún sí kápá ìlera ní àbó lẹ́nu gìtá ìgbà tó kú ó ti ní bí tún sí lẹ́nu lẹ́nu gìtá tó kú sí ní àbó lẹ́nu gìtá tó kú ọ̀rọ̀ ẹ̀kọ́ àti ọwá ní ìgbò kẹfíẹ̀ kẹfíẹ̀ fún àwọn afọ́ wọ́n sì gan wọ́n sì gan wọ́n wá wọ́n wá àbí tó kí ní kàdọ̀ kátó wà Imran bin Hussein Imran bin Hussein òun sáré for thirty years wọ́n á ní irú ààrẹ tó ń ṣe yìí ọ̀yẹ́ kó wọn kó kọ́ sí kó màlú nílé àgbò gánà ní mẹ́tọ́ ìjọba ọba ó sì rí yẹn ni wọ́n sì rí bí Imran bin yẹn ni ọwọ́ gini oṣù pẹ̀sì kí ìtumọ̀ rẹ̀ jẹ́ wọ́n oṣù àti òdìkan ọgbọ́rú òkú ti pẹ̀sì ìjọba bá yẹn kọ́ mọ́ mọ́ òkú ti pẹ̀sì àgbà nǹkan ọgbà tó nìkan wọn ìlà ọgbọ́rú ẹ̀ òkú ti pẹ̀sì ọgbọ́rú òkú ti pẹ̀sì òfẹ́rì fún òfẹ́rì fún òfẹ́rì fún sí ìbálòsúnà mi. ẹ́ ìbálòsúnà mi alábàáṣẹ́ ìjọba mọ́ orí àwọn ní ẹ̀yìn òfúrufú ìfẹ́ alábàáṣẹ́ ìkan alùpùpù bá lónìí o náà èmi náà ti kọ́ ìgbà lónìí o. yàtọ̀ sí àgíkàn tàbí sẹ́kẹ́ àwa kò tún gbáyé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wípé ìmọ̀ ajẹun nílé olókùn ìmọ̀ abẹ́yìn òkú jẹ́ ni ilé ni wọn wọ́n lè ìbéèrè lè wáyé pé àwọn kan fún ni bẹ̀tẹ̀ àdìsí wọlọ́wọ́ láàánú ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀

àwọn ẹbí jáfà lámì ní ọ̀rẹ́ mo ní olùsù ń gẹ́rù lùsù ó ní ah, jáfà yọ̀rọ̀ ẹ̀rọ àbáàzì ni wà ní agbọ́mọdúdé ọmọ ní jáfà ọmọ ọ̀dẹ̀ kan náà ló pẹ̀lú olùkùsẹ́ ní àjáfà ah, dúdẹ̀ ọmọ ọ̀dẹ̀ kan náà ọ̀dẹ̀ kan náà yà ni àgbàlagbà kan náà ni ó kọ́ ọ̀dẹ̀ kan náà ti ń bá o de ó ní ẹ̀yìn àbírò bí kí wọ́n sọ̀rọ̀ yìí máa bí bínú bá mo ní kí wọ́n lọ mú lọ bí wọ́n ní ọmọ ọ̀dùnkún náà ní ìlú nàìjíríà náírà ọ̀ òfúdù fẹ́lẹ̀ ásàtì òkúta lọ́rọ̀ rẹ̀ yìí ó ní gòyé ó ní ìsìnkà jáfà ọmọnú àbúkà jáfà ní àbúkọ́lì bàbá níbi ní àbúkáì àtàbùkọ́lì àtàbùkáì bàbá kẹrọ̀lù ìyá kẹrọ̀lù wọ́n máa nu yàrá kan náà ni wọ́n àwọn bí wa bó ṣe rí nìyí wọ́n ti dà sí ẹ̀ka àlàbò onídàá níbi sílá àdàbò nìyí ọlọ́ọ̀bà kó sọ̀rọ̀ ìwọ̀n kọ̀wá mú kọ̀wá ọlọ́ọ̀bà ó yẹ wọn àǹfààní ìkànnì àǹfààní ìkànnì àǹfààní àǹfààní ìṣù ni ó bí wọlá òtí àlà náà wọ́n jẹ́ ìyẹn kí ni ẹ mọ̀ mú àdìsí jáfàrò wá sí ní báyìí báyìí báyìí ni ìfẹ́ ní nígbà àdìsí wo tún lè rí mú wa. now ìmú àdìsí àwọn ìbẹ̀rẹ̀ táwọn yẹn bá dáńdọ̀ lé táwọn yẹn bá dáńdọ̀ lé tí wọ́n ti di sáadà lọ nígbà hmm. kọ́ ti sẹ̀ tí wọ́n á kọ́ táwọn ẹlòmíì tí wọ́n ti ní bí wọ́n lè máa jẹun bẹ̀. ìyàwó نظرة إلى الله الشيعة المويني رحمه الله يجري الجنازة الجنازة الوليمة في بلاد يوروبا الجنازة الوليمة في بلاد يوروبا هما في الجنائز هما سقوط النساء ومن يوروبا الجنازة في سقوط الدورين كيف موصلوا كيف قرآني كيف مقولوا أويا غير ذلك كيف مقولوا هما سنوات kuma ma je uni ma ni wala wal sharru ma fi bid'a an la tantashir bi sur'a uni abu to mu هذه بدعة أبوك بلاد يرمى وداع بلاد عوسى بدعي يودي دا يوم عوسى ودا عوسى بدعي الشيء الكذا وتتكاي قل هي تكرمي دايما إذا فقد ní ọ̀rọ̀ kíkọ̀rọ̀ ó ní sọ́jọ́mí sọ́jọ́ wáyé pé ìgbọ́rọ̀ yẹn gbọ́rọ̀ yẹn ó ní iná ìgbàgbọ́ mi jẹ̀rí rù yàtọ̀ Muhammad lọ ó ní iná na ọdún ìsìnà wọ́sánà tààm fi albaiti marhum من المياه في هذا الرسول صلى الله عليه وسلم لا يعني بيزة لا يعني بيزة لا يعني بيزة لا يعني بيزة لا يعني بيزة لا يعني بيزة wọ́n gbé òkúta níyàá wọ́n gba ìlú tó kéré tó wà kí ni wọ́n kí ni àdìsí ẹ̀ bí àbújá tàbí lọ́kọ̀ àbújá jẹ́ kí àdìsí ẹ̀ wọ́n yẹ kúrò lọ́dún mọ̀ fún. ó lé pé lásìkò àdẹ́sọ́là gbogbo tí àwọn tàbí bá ti ṣe lásìkò àdẹ́sọ́là táwọn bí bá kú rẹ̀ ó di eyín ní wọ́n lọ́gàn nù lóòótọ́ àdìsí mọ̀ òkú àbí tó kú wa wọ́n ní lẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀lẹ̀ àbí اسمه جني مرفوع كلام امر في تلاميذ lẹ́gbẹ̀mọ̀ tani yẹ ṣe ìtẹ̀káwà fáwọn ọ̀sán ọmọdé pé ẹmà ò pé bàbá ilẹ̀ bàbá ìwálé bàbá ìlú kúláyé fún fúlátẹ̀ nítorí kí ìlà àmà àwọn tó ń ṣẹlẹ̀ ni àbúrò ìfàárí yìí tó bàrẹ̀ kú ilẹ̀ ẹgbẹ́ ló ń bí láti sọ̀rọ̀ èyí ọ̀rọ̀ tó fọlá ń bẹ̀rẹ̀ ثم وصف الحديث هذا كعلي معاذ بن على علي كعب بن مالك كعب بن مالك ثاني يعني يعني اه يا وقت اللون في هو راي في اجيال كان كان قبل كده والله ما نعرفه الا خير والله ما بيني الا ما هو تسلم على كتير ولا كل سحاره ما عندنا جلاله كان انا جاي اقول لك ìlànà ààkùn bí ìgbò jùnádà ní ìlànà lọ́pọ̀ rẹ̀ ló bí ọmọ jùnádà tó ṣe wà dà wọ́n kalọ̀ ń dáàrù àti mú tó wà dà ní ìpàkúrò wọn tó lọ́pọ̀ Tẹ́rí Màáwí àti Àbúkọ́ Ọlọ́run Bílágún ni wọ́n kà ní Bílọ́ Sẹ́mì. Tí ó Màáwí àti Sínà Àbúkọ́ Ọlọ́run Bílágún ni wọ́n kà ní Bílọ́ Sẹ́mì. Tí ó Màáwí àti Sínà Àbúkọ́ Ọlọ́run Bílágún ni wọ́n kà ní Bílọ́ Sẹ́mì ọkùnrin náà ń gbé òun náà ló ti tẹ̀sí bá wà lóko gbọ́rọ̀ táàgì tí wàhálà fi pàpàkó gbé ìyàwó ẹ lọ mẹ́rin ló ìdáni tí àwọn èèyàn wá tó dé ìyàwó ìgbà ọba àti òkú ẹ̀ ọba ọ̀rọ̀ ara ìṣe ìṣíà ẹgbẹ́ àti ìṣẹ̀ràn ó ti yá apá kàbírù lókùn sọ̀rọ̀ jẹ́ ẹ̀mí jẹ́ àbí gírígírí nígbà kọ́lé wọ̀ wọlé gbogbo jẹ́ ìlọrọ̀ jim dam wọ́n mọ̀ kàtí pọ́lẹ̀ ẹ̀rọ àwọn adúlé àti ìgbà ọdún tí kìí sígbà gan ìgbà kan dìgbà máa ṣe. ọ̀rọ̀ tó fi látàrí láti bẹ̀rẹ̀ ló fi hàn pé wọ́n ní ilé yẹn pé ní láti kankan ṣẹlẹ̀ pé kí ṣẹlẹ̀ ní kankan ṣẹlẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ níbi pé nǹkan ló ní ọmọ ìlú aráàlú rẹ̀ àlọ́ wọ́n á fi mú sílẹ̀ ẹ̀yà táwọn wà nílẹ̀ níbi ojú ìbẹ̀rẹ̀ tó ń tó ṣé o. فأنا حابة أخذ تفسير له ما أخذ أن يؤدي كده أخذ أخذ أخذ تفسير له Tí wọ́n ti ti bẹ̀rẹ̀ ibi ọ̀pọ̀lọpọ̀ wọn ilé tó lè máa dákọ̀ àfà kí orí bẹ̀ ibi mùsùlùmí nìyẹn inú kò sílẹ̀ sí mọ̀wùlà ní ọ̀rọ̀ tí máa wo nígbà tó wáyé ibi tábìlì ibi àbá ò tábìlì ọ̀rọ̀ ẹ̀ jí gan gbọ́dọ̀ wá láti mú kí di ọ̀rọ̀ wa kò bá láti mú kí di kò wà wọ́n láwùjọ àlàálà ó di ó náà gbàgbà wọn jẹ ó di ẹjọ́ tó ti lọ́wọ́ nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ ti pẹ̀rẹ̀ àríwá àti bandawa kíkà tí kabiru ìgbà tí kabiru náà máa ìgbèrú sí ni ó di ẹyìn arabic tó bẹ máa sọ pa islamiyya ẹni ṣe ìṣọ ó máa fi ṣe mẹsìn ṣe ẹni tó sẹ́yìn ìyá òmùrú dáraba òmùrú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lùkì fún ìmọ̀ àlìkàlù ní ìjàlọ̀ pẹ̀ islamiyya ní ìdílé àwọn ìṣòwò àǹkà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ìlàrúbá wọ́n wọ́n fún ìsìlámù sí ìyíwọ̀ sí ìsìlámíyà ayé ìsìlámù lè yé wọ́n tó gbà sí ìsìlámíyà ẹ̀ nígbà àrùtẹ́jú ẹ̀rẹ́ yẹn ẹ̀ màláàtù bèrè yìí ráìtù ráìtù àtànà ó ti yẹn tó lọ nìyẹn ó yẹ kí ẹ̀ bọ́lá kọ́nà ó yẹ kí mo ó wá di last week ní gbàgbọ́ ìlàwà friday wọ́n sì tàwa ń sọ̀rọ̀ nínú rédíò mi mọ̀ pé mi nìkan fún mi fún ọ̀kan kọ́lá ẹyẹ nìyẹn rí máa bá ayà wọ́n tọ́ sí ìfásọ̀n sọ ìfà ń fi ní à ń dáná gbólókù à ń jẹun gbólókù kùjà tí bá kí ló bá ní àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ gan kí ní ẹ̀bọ ni wọ́n fi ń fi kí ní wọ́n fi ń fi ń bìtì mí kí ní ṣe máa tó kù bá kú lọ sí ìgbà yẹn kí yá àmọ́ ìlú ẹ̀ mọ́ kí wọ́n sì lè hàn pé ìdáná ẹ̀ ọmọ fi ń ṣe ìlú ọmọ fi ń gbé ìdàlú rẹ̀ ọmọ fi ń gbé ìdí oúnjẹ ẹ̀ ti bẹ̀rẹ̀ ní ẹ pé ní àgbà ń sà ń gbà wà gbé ìjọba kúrò kú bí àfà ni bá ń ṣe ń bá sà ń bá ọmọ lórí ìṣòro ṣe ọ̀rẹ́ mi wá gbọ́n tí ìṣòwò náà kàn náà gbọ́ nǹkan tí ẹni padà yìí sọ ọba tó máa ní. ìtura di pé ní àwọn wa ń sọ nínú rédíò yìí lọ àwọn oníṣẹ́ wa lọ kí sínú ìdẹ́ àwọn àfẹ́sí ti dẹ̀bẹ̀ gbọ́ gbogbo lẹ́nu àwọn pásọ̀. ó láti lè pé sí adam àkọọ́lá tí mi ń sin nílà mi pẹ̀lú àwọn tó ìkóde àwọn olóòtú ọ̀gbọ̀n ìkóde ó yìí kankan ó ní ó kú اختلاف المسلمين ما هم في اسم الله كلام منهم احنا على صوام المسلمين هم كان لا يباع هم عبد كان تتري لبه لما رجعون لما ري سيبان إنه والله صعب والله ما كنت رايد ممكن تبعد علي كويس والله بقى كويس والله بقى ọdí gbogbo ẹni tí bẹ̀rẹ̀ ni àtàwọn olóòtú ìkójọ ìkójọ ẹ̀kọ́ sí èyí náà àtàwọn ó di ẹwà ọlọ́mọ sọ wà ní ọlọ́ọ̀bà wọ́n wà nù ní ìlú bídà amadugbo sadua wọ́n á di bọ́lá kí ọ̀tún bá lọ́kì ọ̀tún bá lọ́kì yọ wọ́n á di bọ́lá kí ọ̀kan ní ẹja dìjú ẹ̀kọ́ wà lórí wọ́n lọ́ọ́ dìbò sọ́wọ́ ọ̀bá kàkọ́ wọ́n yà bẹ́ẹ̀ ló ní àbí ìwé máa bá lọ́ máa bá lọ́ mo ní àà ìdí ààrẹ wàhálà ìdí ẹ̀ mo ti ní five minutes to يجادل ونوى اتباعه بسم إمامنا وعشرون ألف كتيبة في عجرة إلى معاوية بن الخطاب إن معاوية بن قبر هذا ما كثير من كتاب الصحابة هو قلوب نوع بربع كمل وقليل فيهم أبو بكر ومنع بذر كتاري رحمه الله وأبادة بن الخامس وما أوزوجة أمي وما أوزوجة أم حرام جدا من قال التي أخبرها الرسول صلى الله عليه وسلم أنها في أول من يبدو بار في يعني هو تقوله كان كان أم حرام في أما ملحان ابن ملحان نبي صلى الله عليه وسلم أوعى النوع ومسلمين فوق جابلو اليومي فوق السنة يعني نروي أوعى النوع مسلمين في أكو قوم مجدي أما تقول اليومي قوي haris sinna osman sinna morocco n sọ fún àwọn nígbà tí sinna màáwí àfẹlẹ jagunmi òfin yàrá o dáa omi ìsọdọ wa àmọ́ n kọ ja orí omi náà lè fi dáa mùsùlùmí ṣe láì ara wọn sí sábìlà ló pẹ àwọn ọ̀rọ̀ pẹ̀lú omi jẹ́lẹ̀ omi àwọn ọ̀rọ̀ ìjà bú ní fún ọ̀sán lórí omi ó díẹ̀ wà bọ̀lá òtí alára fàájúmọ̀ àrí bọ́lá rẹ̀ bí ó kẹrin wà láàárín yìí wọ́n sọ àjọ àjùmáyé mu sílámù alẹ́kùn mọ̀rọ̀mùsùn láì wọ bọ̀lá káàtó